láti lè máa bá kíkà tíra al-Aqeedah al-Wasitiyyah Shaykh al-Islam Ibn Taymiyyah rahimahullah níbi tí a kà káyìn níbi tíra tíra nínú tíra yìí náà wọn náà ni ọ̀rọ̀ nípa al yẹn ni pé bí gbàgbọ́ mùsùlùmí bó ṣe gbọdọ̀ ní ìgbàgbọ́ sí ọ̀rọ̀ asirat yẹni pé afárá asirat yẹni pé afárá tí ó kálukú tí ó gbà kọjá tó bá di ní ọjọ́ gbèǹdé alkiyama aṣọ àlàyé àwọn àṣírísà nàbí sallallahu alaihi wasallam tí ó ń ṣòròyìn fún wa bí ó ń kálukú bí ó ṣe kọjá lórí afárá yìí tí wọ́n ṣòròyìn afárá yìí gan-an ipe nkankan ni tí ó mú biribiri subakana ó sì jẹ́ nǹkan tí máa ń yọ subakana ni abẹ́ na ni ina jahannam na lọ́wọ́ tó bákanáà nínú àwọn èèyàn tí wọ́n ṣe wá kọjá aṣọ àwọn àlàyé oríṣiríṣi tó ń kálukú ṣe kọjá pípẹ́ lómi yọ kọjá bẹ́ẹ̀ ni pé èèyàn dìjú èèyàn yà nínú àwọn mùsùlùmí mìíràn yóò dìjú yóò kọjá bí ẹni tí atẹ́gùn kọjá ẹlòmí yóò kọjá bí ẹni pé tó lágbára tó náà ló sáré gbé kọjá ẹlòmí yóò dàbí ẹni tó gùnrà kúnmí ẹlòmí yóò sì máa wọ́ ẹlòmí yóò ẹlòmí yóò rìn ẹlòmí níbi tí bá ti ní pé ń ni àwọn ọ̀jàgà ti ń bẹ nínú náà ní ni wọ́n kọ́ ń tọ̀ ní wọ́n jábọ́lẹ̀ iná ọlọ́run ọba kò ṣọ́ wa ń bẹ̀ èyí tí àwa kà lónìí nínú tuntun jẹ́ ara al-imanu bi yawmil qiyamah ìnígbàgbọ́ sí ọjọ́ ìpínlẹ̀ alkiyama òun náà ni nǹkan tó ní ń ṣe pẹ̀lú alkọ̀ntọ́rọ̀tú bainal jannati wan nar قال المؤلف رحمه الله ومن مر على الصراط دخل الجنة فإذا عبروا عليه وقفوا على قنطرة بين الجنة والنار فيقتص لبعضهم من بعد فإذا هدفوا ونقوا أذن لهم في دخول الجنة sheikh islam Taymiyya rahimahullah nínú àwọn nǹkan tí wọ́n tún fẹ́ ká gbọ́yé nípa tó ní ń ṣe pẹ̀lú ìgbàgbọ́ sí ọjọ́ gbendal ẹ̀rí pé àmọ́ ṣàlàyé gbogbo nǹkan tí ṣéèkì kó sínú tíra yìí àwọn nǹkan tó dàrú máwọn èèyàn lọ́wọ́ ni in tó dàrú máwọn èèyàn lọ́wọ́ tó wá di pé àwọn èèyàn dìídì wá láti odidi ìlú wọn láti wá bá ṣéèkì Islam Tèmíyà wípé bí kí ní ṣe ń dàrú yìí èwo ni tí ń jẹ́ òdodo ń bẹ̀ gan kí ṣe mọ̀ pé àfáàgbà tí ó mú súnà Nabi sallallahu alaihi wasallam náà ni wọ́n ṣéèkì Islam Tèmíyà lọ jẹ́ lára àwọn nǹkan táwọn èèyàn tó ń dálẹ̀ yẹn ni pé àwọn èèyàn wọ́n ń kí sí àwọn ẹlẹ́mìí ipe kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ tí wọ́n bá ti kú ó ti tán náà ẹ gbàgbé ń parẹ̀ iṣẹ́ kan wọ́n ń sàlàyé pé à pé àwọn nǹkan bẹ lóríṣiríṣi tí anabi ní tó lọ́mọ ọjọ́ ìgbìndà alkiyama wọn náà ni alkọntọ́rọ̀tù bainal jannati wan nar ẹ̀rípa ń ṣàlàyé nípa pé tí yẹn bá kọjá ní wàfára as-sirat bí tí yẹn bá kọjá ń bẹ̀tán gbogbo àwọn àlàyé tá ṣe nípa rẹ̀ yẹn lórí as dakhala aljannata ń tọ̀hún yọ wọ àlìjánà nù yẹni pé ní tí o bá ní wọ àlìjánà láti ìgbà tó bá ti fẹ́ kọjá lórí sọ̀rọ̀tù yẹn iná ni àdánwò ti bá níbẹ̀ fáyidà abaru alayhi sheikh islam tèmíyà ní pé tó bá di kan bá ti wá kọjá tán àbí kí n tẹ̀ tó lọ alkantara in ń jẹ́ alkantara hiya almakan alladhi yakuna bayna hajizain أو بين بحرين كالساحل بين البحرين ونحو ذلك طبعا قنطرة هنا نعي كتشقي إما هو نيوكي ibi tí odò méjì yẹn ni pé yọ ìkan wà ní etí kan ìkejì wà ní etí kejì so ntí wọn nà sí yẹn òun ní jẹ kàntara yẹn ni pé kọ́ntọ́rọ̀ yìí fáyidà abẹ́rú tán bá ti pé ọmọ alẹ́ àwọn ọmọ àyàn ọmọ ìdámọ̀ nìyàn ti kọjá àbí mùsùlùmí ọ kọjá sórí asọ́rọ̀t dákọlọ aljannata yóò kúkọ wọ aljanna àmọ́kò tí tán bẹ́ nkankan tó ṣẹlẹ̀ yóò kúkú tó aljanna direct nínú àwọn kankan mi tún ṣẹlẹ̀ ara tí ó ṣẹlẹ̀ ni pé fáìdà àbẹ̀rú àlẹ́yìí tí yẹn bá ti kọjá lórí afárá yẹn waqafu ala qantaratin wọ́n tún wá dá wọn dúró lórí afárá míì bayna aljannati wan nar yẹn ni pé afárá yẹn òun ló wá tún wà láàrin ṣẹ́wọ̀n pé ẹni tí ó ti wọ́n lóhun ti já tẹ́ni wọ́n bá fìrì tán ẹ́sọ̀ wá tó kẹ bíríjì mi bíríjì òun lọ́wọ́ líǹkì má àlìjánà láti bí ẹnu iná líǹkì má àlìjánà fọyọ̀kọ̀tọ́ sólébáàdì ìmìn báyìdín ibẹ̀ lọ́wọ́ ti wá dáhùn dókítọ̀ òun fẹ́ gba ìsan láàrọ̀ oníkálukú fúnra wọn ẹni tí ó ní ẹ̀tọ́ ẹnìkan lọ́wọ́ òun yá dáhùn kẹ padà fún ẹni tí ọgbà nǹkan ní nǹkan tí ó dá padà fún ìrìn ya dá padà fún owó ni bóyá nǹkan alákíkan ni ó sí kan fún ní gbogbo ẹ̀wọ̀n nìkan dá padà àwọn àṣì yìí èèyàn ma ń iná lèèyàn máa rántí mùsùlùmí gbọdọ̀ máa jẹ́ gbogbo tá à ń sọ yìí kìí ṣe pé bí ìtàn tí ní èèyàn sọ ìtàn tí ó ṣẹlẹ̀ ń mú kí ẹ̀rù ọlọ́run ọba kó bà wá ká fi lè mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ yìí ẹni tó bá ní ìwọ̀ oníwọ̀ lọ́rùn tó ní ẹ̀tọ́ ẹlẹ́tọ́ lọ́rùn irú ènìyàn o kó ti yá padà kó ti dá nǹkan yẹn padà qad takunu al-qantaratun aidan jisran wasi'an yattasi'u lahum فهذا الجسر وهذه القنطرة الذي هو معبر لهم واسطة تتصل لهم فيقفون ويحسبون لا ينن يشيرون كالكو يبرس السر يوم يرسم يشيرون سيره يحاسبهم الله تعالى فيما بينهم nǹkan tí ń bẹ láàrin kálukú ọlọ́run wá ṣe ìṣirò rẹ̀ pé wọ́n gba nǹkan báyìí lọ́wọ́ lágbáyà báyìí wẹ̀kítẹ́sù lè bá àdé ìmìnbà àdìmọ̀lọ́ọ́lìm gbogbo àkùsùn kálukú ṣe fún wọn ọlọ́run ló yá lọ́nà ìgbà tí ẹ padà fi dúnìyà tó ṣẹlẹ̀ ní ayé torí pé kí ni hatta la yadkhulul jannata ahadun wa huwa yahkidu ala ikhwanihi tẹ́nìkan òfin ní wà lè jẹ́nà tó ṣe pé wà lè jẹ́nà tí ó wà lè jẹ́nà yóò tó wá ní àjísọ́kàn bú sí ọmọ ìyá rẹ̀ tí ó wá dí sẹ́mì gbogbo ẹ̀yìn ọlọ́run ẹ̀yẹnjú ẹ̀ láàrin ara yín so yọ̀ǹda rẹ̀ ni òun yọ̀ǹda rẹ̀ so títán kò títán tọ́ a kò títán ọya gbẹ̀sán padà lọ rẹ̀ so gbogbo yẹn yóò ṣẹlẹ̀ lẹ́yìn gbà lọ́lọ́wọ́ ni tọ́ pé sí ti ń bẹ lọ́kàn yìí ti tán láàrín ẹ̀kọ́lónà ilẹ̀ ọ̀tọ́ abẹ́tìnà fóṣù ohun nítorí wà mẹ́ni pé ọlọ́wọ́n ní fẹ́ kẹ́nìkan kan wà lìjánà àti kó jẹ pé ẹni tí inú rẹ̀ inú wọn tẹ́ síra wọn qad zalat ad-dagha'in wal-baghdha wash-sha'na' allati baynahum gbogbo èmi ni ń ta fi sẹ́mi gbogbo ẹ̀yán yán ọlọ́wọ́n ní kí gbogbo ẹ̀ kókó mbẹ́ sùlẹ́yìn gbà yìí tí ọlọ́run bá bá ní gbogbo àwọn kíní ìkókò tó tún kálukú gbẹ̀san náà ni sheikh islam bá ní wá ìdá hóòdìbú wà ní kú údìnàláhùn fi dukhul janna gbàtà bá wá ṣe àfọ̀mọ́ wọn yányán níbi ẹ̀ṣẹ̀ àbí níbi tẹ́nìkan nílẹ̀tọ̀ lọ́dọ̀ wọn tó bá ti wá yanjú rẹ̀ láyé ara wọn udina lahum fi dukhulil janna ẹ̀yìn gbà yẹn náà lọ́wọ́ tó wá yọ̀ǹda bọ́yá ẹ máa wọ àlìjẹ́nà lọ tẹ́ bá wo ntí Sheikhul Islam Taymiyya rahimahullah tí wọ́n fi ń rinlẹ̀ tó ń ṣàlàyé yìí pé tí ó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí a bá wọ lẹ́yìn ìgbà tí a bá tí ọmọ ìdámọ̀nìyàn bá kọjá lórí àsọ̀rọ̀ tìtàn nǹkan tí wọ́n ní yóò ṣẹlẹ̀ níbi kọ́ńtọ́rà yìí yẹn ni pé níbi bí kání bridge tó link láti ẹnu náà dé àlìjánà tọ́lọ́wọ́n ti ní kún kálukú gbẹ̀sán láàrin ara wọn ó ṣe dédé tí ń bẹ nínú al-Qur'an ní suratul A'raf aya 43 ọlọ́wọ́n bá ní wa nazza'na ma fi sudurihim min ghillin tajri min tahtihimul olúwa ní wa nazza'na àwa àfàyọ ma fi sudurihim gbogbo tí ń bẹ nínú ẹ̀mí àwọn ọmọ mìíní àbí ẹni tó jẹ́ ọmọ àlìjánà ọlọ́run ni ẹkú gbogbo ẹkú ò mingrilin nínú àwọn àdìsọ́kàn tó ń kálukú dira wọn sẹ́mi ẹni tó ti níra wọn sínú láti ilé ayé olúwọ́bó ni ọya ẹkú gbogbo ẹkú lẹ́mi wọn tajiri min tahti imul anhar ìyẹn gbà lọ́wọ́ wa fi wọn wọ àlìjánà tó ṣe pé akérèmọdò yóò máa sàn ní abẹ́ wọn so inú tí mùsùlùmí gbọdọ̀ gbà tó sì gbọdọ̀ dì sọ́kàn tó gbọdọ̀ gbà pé bó ṣe rí gangan nílà nàbì sallallahu alaihi wasallam ń sọ yìí náà ni ọlọ́run bá sọ yìí nínú nǹkan yìí láti ń pè ní al-iman bil umur al-ghaibiyya kí o nígbàgbọ́ sí àwọn nǹkan tó ṣe pé ojú yìí ò rí àmọ́ tí ànábì sallallahu ń sọ fún wa pé nǹkan yẹn ṣẹlẹ̀ so mùsùlùmí kò gbọdọ̀ fi ẹ̀mí rẹ̀ takò torí pé kí ni àwọn ẹ̀rí rẹ̀ ń bẹnu al-Qur'an ṣùgbọ́n kan ẹ̀rí rẹ̀ ń bẹnu sunnah nabi sallallahu alayhi wa sallam mùsùlùmí gbọdọ̀ gbà pé nǹkan yẹn dandan ní yóò ṣẹlẹ̀ so bákan náà ẹni tó bá wá nígbàgbọ́ sí i tó bá gbà pé ọlọ́wọ́n bá dáwà dúró níjọ́ gbìndà kìyàmà ọlọ́wọ́n bá yóò ká kọjá ní kọlọ́n kó mọ́ fi wá sínú wọn àwọn kan wọ́n kọjá tó bá tó kọjá kú níbi sọ̀rọ̀ tìtàn ọlọ́run tó dá wọn dúró níbi bíríjì kan wọn ń pè ní alkọ̀ntọ́rọ̀ ibẹ̀ ni nkálukú ti wá ṣe mímọ́ ìkó ìnira sínú kò nínú ẹ̀mí ṣùgbọ́n ẹni yóò wá ṣẹlẹ̀ gbogbo eléyìí ẹni tó bá ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ tó yẹ pé kíní yẹn sì jẹ́ òdodo lẹ́mí rẹ̀ tẹ́lẹ̀ àrùn àlẹ́ yìí àfáàrù tasdik ẹ máa rí àpẹẹrẹ pé ẹni yìí A ah, gbà pé bá ẹ máa rí nínú iṣẹ́ rẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ irú ẹni kò ní ṣiṣẹ́ kan kó fi wá ojú rẹ̀ lómi àfọlọ́wọ́n bá irú sọ nǹkan ọ̀ràn kò ní parọ́ mọ́yàn kò ní ṣe jàǹbá kò ní lérí gbogbo nǹkan tó bá ní kápá déédéé ni ní ti máa ń fa gbogbo nǹkan tí a bá ń ṣe náà inú ìbáadà tí ó bá sí ìmáni àkídà tó jòkó lérí rẹ̀ wallahi inú rọrùn fún yẹn láti jù nǹkan náà lẹ́lẹ́ṣẹ̀kẹsẹ̀ àti rọrùn àti jùlẹ̀ ó rọrùn fún yẹn púpọ̀ jù torí pé tí yẹn ń ṣe èèyàn ò rí lọ́mọ nǹkan ẹni tó bá ń lọ ti ń ṣe nínú ìbáadà mọ́ pé ń hmm, ń ṣe yìí kọlọ́n kọmọdé rí nira jọgbìn dẹ̀lkìyàmà gbàtí ń bá kọjá láti bí kọ́ntárà ṣògbúrú àǹkan yìí kọlọ̀kọmọ́jì ẹrú ẹni tí rẹ̀ bá jùkú lẹ́mì rẹ̀ ẹ ma rí àpẹẹrẹ rẹ̀ wọ̀dẹ́lẹ́kẹ̀ bẹ̀rẹ̀ istidad ẹniyẹn yóò mọ̀ wá palẹ̀mọ́kalẹ̀ fún ọjọ́ yìí ẹ ma rí àpẹẹrẹ palẹ̀mọ́kalẹ̀ fún ọjọ́ yìí wọ̀tà ahùbùlẹ̀ òrùdì yóò ṣe gbogbo gbà lẹ́mọ̀ rí ni ó ma ṣe ìpalẹ̀mọ́ ara rẹ̀ pẹ̀tọ́ àmọ́ ìtọ́lọ́wọ́n hùwì so gbogbo balẹ̀ máa ló ń tọ̀hún ẹni tó bá ní mọ́nì tó bá jòkó tó pé ó sì gbà pé á gbogbo ń tàn sọ nípa ọjọ́gbìn ilẹ̀ kìyàmà yìí nǹkan tí ó ṣẹlẹ̀ ní tí èké bóyá ń rí bí àwàdà lójú yàn àbí ń rí bí nǹkan tí èèyàn kan fojú pẹ́ àwọn kan sọ gbẹ ẹnu kan dán ní sòrò eléyìí àbí tí ìhòrí síbẹ̀ pé ìtàn nǹkan sọ̀tàn ọjọ́gbìn ilẹ̀ kìyàmà fún wa tó so ẹni tó bá nígbàgbọ́ sí asirat irú ẹni yẹn yóò mọ̀ pé innama yasluku wa yuqifu fi sayr alayhi ike wọ́n dáhùn dúró wọ́n dáhùn dúró òun ó sì kọjá níbi òkè yìí ní òkè sirat kò sí ọgbọ́n tó ń fẹ́ dá sí yóò wá mọ̀ pé òun gbọ́dọ̀ wà nínú ọ̀kan nínú àwọn position tá dárúkọ kalẹ̀ yìí pé stages tí yìí ó lò ń a ní pé ń bẹnu tánàtọ̀ sọ́lọ́mù wí ipẹ́ lómi kọjá nínú kẹsàrọ́ ti yẹn bí ẹni tó ṣe pé ọkàn sẹ́jú ọkàn parí ẹlòmí yọ kọjá bí ẹni tó ṣe pé ìmú ìmọ̀nàmọ́ná kí ni ètí mọ́ tí mọ́ ń ṣe pàràrà tó jọba ń rọ̀ bẹ́ni yóò sì kọjá nù bí ẹnu sẹ́jú tí ó fi tàn tí ó fi pa náà lẹ̀bẹ́ lómi yóò sì kọjá nù pa yọ́kàn kọjá lọ ẹlòmí yóò kọjá bí ẹni pé bóyá ẹ̀sìn ló

ṣe lùmí ìgbà tí wọ́n ń wọ́ lọ ohun tàbí ìgbà tí wọ́n ń lọ àwọn kàlàlí ìgbà wọn jọjàgà nínú náà wọ́n bá fà á kò ní lọ wọ́n bá jáwọ́ sínú sínú náà kọ́lọ́wọ́n bá kó làwọn mẹ́ ìlú ẹ̀ tó bá mọ̀ pé wọ́n kángun sí kanú gbogbo àwọn pòyíṣàn yìí ẹni yóò palẹ̀ mọ́kalẹ̀ ike bó ní ó sì jẹ́ pé èyí tí ó jẹ́ èyí tó dára jù tí kò ní wàhálà nújù ẹ̀rí pé ní àwọn kò yìí àwọn ọ̀nà tí wọ́n gbà kọjá yìí ìdí ń ṣàlàyé náà ni pé àwọn kan bẹ àwọn òsì ẹ̀ ní ní wàhálà kankan tó pa ọkọ̀ ti kọjá tán wọ́n sì tún máa béèrè pé ibi tí wọ́n ń wíhùn dáná sọ̀rọ̀ tán ni àti kọjá mẹ́rin ẹ̀yìn à náà mọ̀ pàtẹ́ ti kọjá mẹ́ o so àwọn míì sì ní wọ́n kọjá ní àá sí lórí kọjá ti kọjá ìṣẹ̀lẹ̀ òkọ́ maqdiyan ipò ọlọ́run ọba ó ti ṣe ní dandan ó ti parí rẹ̀ ní so ó lè wá jẹ́ pé wọ́n akọjá ó lè mọ́mọ́ àmì ẹgbàbẹ̀ kọjá ẹgbàbẹ̀ kọjá so ní pé ń kálukọ́ mọ́ wá palẹ̀ mọ́ pé bó lè mínú ṣe gba yìí kọjá tó ṣe pé ìyìn tí ẹ̀ nímọ̀ kí mọ́ kọjá mẹ́ ẹni tó bá ní ìgbàgbọ́ sí wallahi tí ọmọ wa nù so àbí pé bó lè mínú ṣe kọjá ma mana bi wọ́n sẹ́jú mọ́ mọ́ná bí ẹni pé ìyẹ̀mọ̀nàmọ́ná àbí ẹni téèyàn sì tó sì kájọ tó kájú wọlé padà so iṣẹ́ náà ni iṣẹ́ yẹn téèyàn bá ṣe àwọn àkídá yẹn gbàgbọ́ yẹn ìdúró pẹ̀lú ọlọ́wọ́n bá yẹn ìfẹ̀mítẹ́ ọlọ́wọ́n bá ìsìn ìbáadà ìní ojú àánú ìní dọ́gbadọ́gba ìní ìfẹ́ ìfẹ̀mítẹ́ ọlọ́wọ́n bá gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni ó jẹ́ ìrànwọ́ tí ó jẹ́ kó rọrùn fún yàn láti lè kọjá gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi bó ṣe ṣe àlàyé fún wa bákan náà ẹni tó bá nígbàgbọ́ pípé òkè àsìrọ́tì tó sì gbà kó wọn kọjá ń bẹ̀ tó sì gbà kó náà tọ̀tọ̀ náà ni èèyàn kọjá ènìyàn yóò mọ̀ palẹ̀ mọ́ yóò sì máa wúra rẹ̀ yóò mọ̀ wú iṣẹ́ ara rẹ̀ pèsè ǹjẹ́ ǹjẹ́ iṣẹ́ tí ń ṣe yìí sí iṣẹ́ tó lè iṣẹ́ tó lè gbé mi kọjá ni ǹjẹ́ ẹ̀sìn tí ń sìn yìí ǹjẹ́ ẹ̀sìn tó lè gbé mi kọjá ni tó bá rí pé ẹni tó bá nígbàgbọ́ tó náà bá wúra tó bá rí pé hé sẹ̀mí ayé ti ń lò yìí wàláhì sẹ̀mí ẹ̀tànjẹ́ ni ìyìn eléyìí déwájú ọlọ́run ọba balil insanu ala nafsihi basira olúwa ní kálukúnú òrìra rẹ̀ kálukúnú òrìra rẹ̀ yẹn náà kò sẹ́ni tí ó lè ẹ̀gzámi ara rẹ̀ ó ní wàlá alqa ma'adhira kọ́nà tí bá mú kọ̀m̀plé wa ó lè wá mú kọ̀m̀plé wa o àmọ́ òun yóò bèé sára rẹ̀ lórí lérí ẹ̀gzámi pé yóò ẹ̀gzámi ara rẹ̀ pé ìlè ju ibi bàbá yìí olúwa mú kọ̀m̀plé wa o ìpè ayé iná ọ̀rọ̀rùn níyì in sáwà ní sekini kan ní sáwà ní jẹun ní sáwà ní sekini kan ní náà ni òfin jẹ mójútó ẹ̀sìn ọlọ́run ọba àbí kó máa mú alkọ́mà àwérọ̀hù àwọn èèyàn máa fìyàn sí ẹ̀yẹ́ ni àwọn èèyàn máa búyàn ni àwọn èèyàn máa fìyàn sáwádà àwọn èèyàn máa rí pé èèyàn ọba ẹgbẹ́ mu sẹ̀pẹ́lú mi tó bá ṣe exam fúnra rẹ̀ náà ni ó máa kẹ́ra rẹ̀ kí tó máa kẹ́ kalẹ̀ wípé exam tí mo ṣe yìí káì nígbà 80 ó sì lè wà lè gba 80 ó lè gba 85 ó lè gba 75 ẹ̀hìn mínà tí ń wò náà tó rú ẹbá ìlọlẹ̀ gba 50 yóò pẹ̀ á káì ọ̀rọ̀ rí òyí mi nípa yóò pàfà ìmá wọn máa kìkan ọ̀gá ni mo tó bá bára rẹ̀ sí orin ah àbúgbà yìí ń sùn gbà tí máa kìrẹ̀ ni bal l'insanu ala nafsihi basira walau alqa ma'adhir ó lè wá máa máa complain wá o àmúhùnú orílẹ̀ rẹ̀ tán pé ìyìn lè ju èdè bí lọ so ní pẹ̀lú ẹni tó bá gbà tó rí pé gbogbo àwọn kátà ń sọ yìí tó náà rí pé á ayé ń bẹ mi ṣẹ́tì ń ṣe yìí ẹni tó bá ní ìgbàgbọ́ fún gbin alkiyama ipe nǹkan bá yọ ṣẹlẹ̀ yóò ti lọ lé wọ́nà tó sì ṣàtúnṣe nǹkan o yóò ṣe àtúnṣe rẹ̀ pé bó ni kémi ní ó ti yí padà a bó ni yóò bó lèmi ní ó ṣe pàdé ọlọ́run ọba ní rọrùn tí ń kọjá ní òkè asọ́rọ́t ní ìrọ̀nà àti níbi kọ́ńtàrọ̀ tí anabi sallallahu alaihi wasallam tí ó ṣàlàyé fún wa tó ní pé lára ìnígbàgbọ́ sí ọjọ́ ìgbìlẹ̀ kìyàmà òun náà ní kí yẹn nígbàgbọ́ pé Allahu subhanahu wa ta'ala yóò ní ká kọjá lórí sọ́rọ́t lẹ́yìn sọ́rọ́t kó tó kó kọ́ńtàrọ̀ sẹ́ni pé ní tó bá gbárù lé igbọ́ wallahi ẹni tí bá ń ṣe ayé tí kò mọ iyọ̀ tàlùkìyàmà olúwani wàhálà tánṣà na síbàkà ó ní wàhálà tánṣà na síbàkà mìnà dúnìyà wáṣín kama ahsan Allahu ilayk olúwani hì ẹ̀yìn yà ó ní wàbtẹ́gì fíìmà ataka Allahu daral akhirah ẹ máa wá níbi tọ́lọ̀ ọba fún yín ẹ máa wá kìyàmà níbẹ̀ gbogbo tí a bá fẹ́ ṣe láyé kí ọ̀rọ̀ ayọ̀tàl kìyàmà kalẹ̀ tí a bá ń ṣiṣẹ́ máa yọ̀tàl kìyàmà kalẹ̀ ìtumọ̀ ni pé kéèyàn bẹ̀rù ọlọ́wọ́ ọba lérí nǹkan ọ̀hún kí ọgbọ́ kí ọrọ̀ amọ̀fẹ̀rẹ̀ ọlọ́wọ́ bá ṣe nǹkan yìí kí bẹ̀rẹ̀ ọlọ́wọ́ máa yọ ń bẹ́ẹ̀ ó ní wabtaghi fima ataka Allahu daral akhirah gbogbo tí a bá ń ṣe láyé kí ọmọ wá ní kìyàmà ń bẹ́ẹ̀ wala tansa nasibaka minad dunya àmọ́ má tó gbàgbé táyé náà o yẹn kí má jẹ́ kí nǹkan kan kó dùsọ̀ para wọn yẹn ni pé ìyẹn ọmọ bí o sì balance equation náà bí o sì balance méjèèjì tí kò ní fi kalẹ̀ tí o pé kejì pé o fi ayé o fi pa ẹ̀sìn la àbí wà mú ẹsẹ̀ náà wà pàyí la wọn ni kí ló dé ń kiri kí báyìí tẹ wá pàṣẹ ti báyìí à ń lọ jáde ni à ń fi ẹ̀sìn òfin pàyí lára nù ń fi ẹ̀sìn pàyí lára nù ọlọ́run bá subhanahu wa ta'ala kọ̀ọ̀ràn ní jáde kọ̀ọ̀ràn ní kiri káàkiri tó kọ̀ọ̀ràn mójútó ẹ̀sìn rẹ mójútó ẹ̀yìn tó ọ̀nà tó fi jẹ tó fi múná kọ́dà jíjẹ múmu ara ẹ̀sìn náà ni anabi sallallahu alaihi wasallam ó ní ọlọ́run ọba yóò máa ṣe ìkẹ́ fún yẹn tó ṣe pé

ṣe dáadáa gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá yẹ ṣe dáadáa fún wọmọ ẹ̀dá mẹ́nìyàn náà tó ní pé gbogbo tí wọ́n bá ń ṣe láyé kí wọ́n máa ronú jọ́gbìn dàbùkìyàmà so ayé yìí kò sí ọ̀nà tí wọ́n fẹ́ gbé gbà àfi kéèyàn rántí alkìyàmà tí wọ́n bá rántí alkìyàmà ń tọ̀ wọ́n yóò jọ́gbìn dàbùkìyàmà wọ́n ó bí so wáyé rí yóò lóun ò délé ayé rí njọ gbádùn rí ní ìtì ẹ̀gbádùn gbogbo fifty years ẹ̀ tó lò sọ ọmọ yìí tó lò nílé ayé yóò ní bí ẹ̀kẹ́ mọ̀ kàn lò ṣẹ́jú mẹ́ta lọ́wọ́ ni òfurọ́ ni wọ́n fifty years ló lò so wá rí bẹ́ẹ̀ wọ́n ṣe fún un ẹnìyẹn ṣe ayé lónìí so kọ́lọ̀ kó mọ̀jì káwò ṣe gbèsè ayé lò gbogbo ẹni tí bá ti ń láyé tí ó fẹ̀sìn kún ẹ̀sìn táà ń sọ ní pé téèyàn fi súnà Nábì sallallahu alaihi wasallam kún téèyàn ọ̀já lù súnà wallahi ń fa ayé rẹ̀ ṣòfò ni ìyẹn ń fi ṣẹ̀mí ayé ṣòfò ni ọ̀rọ̀ tí ó clear tó yanjú jù ni so kò sí bóòlù fẹ́ sẹ́sìn ọlọ́run wa tó ní ṣe súnà Nábì sallallahu alaihi wasallam bóòlù sí lónìí na Sheikhul Islam Taymiyyah rahimahullah wọ́n tó wá nínú àwọn nǹkan tó ṣe pé a tún gbọdọ̀ sọ tupa tó ní ṣe pẹ̀lú ọjọ́ ìbíǹde alkiyama òun ni awwalu man yadkhulul jannata قال المصنف رحمه الله وأول من يستفتح له وأول من يستفتح باب الجنة محمد صلى الله عليه وسلم وأول من يدخل الجنة من الأمم أمته طب nínú tí a gbọ́dọ̀ nígbàgbọ́ ní tó ní ṣe pẹ̀lú ọjọ́ ìgbìnà kìyàmà òun náà ni pé ó gbọ́dọ̀ wà nínú ẹ̀mí wa àti nínú ọkàn wa ipé àkọ́kọ́ ẹni awwalu man yastaftihu babal Muhammadu sallallahu alaihi wasallam àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ kanlẹ̀kùn ipe ẹ̀ṣílẹ̀kùn pé mo fẹ́ sílẹ̀kùn yìí láti wọlé anabi sallallahu alaihi wasallam ni ẹ̀rí pé tẹ́ bá wọlé yìí ipò láńlá tó lágbára ni fún anabi sallallahu alaihi wasallam torí pé kí ni ń bẹ nínú hadith anabi sallallahu alaihi wasallam pé warada fi hadith anna khasna aljannati yaqul wọ́n ní ẹni bá ní kọ́mọ̀ sọ àlìjẹ́ yóò wá sọ pé umirtu an la aftaha li ahadin qablak wọ́n sọ fáà nábì wípé wọ́n ti pa mí láṣẹ pọ́lọ̀ ó ti pàṣẹ fún mi wípé ìgbọ́dọ̀ sí nǹkan kan ìgbọ́dọ̀ sílẹ̀kùn ìfẹ́ nìkan kan síwájú wa nábì sallallahu alaihi wasallam indama yastaftihu al-bab yẹni pígbà tán fayaqulu muhammadun anábì wa ní èmi muhammad ni tí ó wà sílẹ̀ kò fún anábì sallallahu alaihi wasallam eléyìí jẹ́ ń tí gbogbo ẹni tó bá jẹ́ mùsùlùmí gidi tó gbọdọ̀ wà nínú ẹ̀mí rẹ̀ ibi láti máa mà káàkọ́ máa ní wọn fẹ́ràn anábì ni wọn mọ iye anábì àwọn tí wọn mọ iye wọn mọ pàtàkì anábì sí pàtàkì anábì kan ó ju lọ àdínú tó gbọdọ̀ dì sí ẹ̀mí òun ni pé ní ọjọ́ ń gbé ní alkiyama kò sí ẹni tí ọkọ̀kọ́ kalẹ̀ kó pé mo fẹ́ wọlé nínú ilé aljanna àfi annabi sallallahu alaihi wasallam ibi láti rí bí alùsùnà wal jama'a bí wọ́n ṣe máa ń tò annabi sí ipò àti bí àwọn òpùrọ́ tó láwọn fẹ́ràn annabi sallallahu alaihi wasallam bí wọ́n ṣe ń fi lè sí pé bóòlẹ̀ ṣe ń pàtàkì annabi wọ́n ni àwọn ṣe mólúdì rẹ̀ ẹ̀dàkùn sí mọ́lúdí annabi sallallahu alaihi wasallam yóò mọ̀ fi hàn pé pàtàkì rẹ̀ ǹjẹ́ annabi sallallahu alaihi wasallam ó sàlàyé fún ipé ẹṣẹ mọ́lúdí hun àbọ́sọ́ pé ẹ máa ṣe ayẹyẹ ọjọ́ bí mi lànàbí ti sọ́lẹ̀ yìí annabi ọ̀ṣọ́ tẹ́bá ń sọ wọ́n àmọ́ ní ìfẹ́ annabi làwọn ní ìfẹ́ annabi sallallahu alaihi wasallam ìfẹ́ hun èèyàn gbọ́dọ̀ ya mọ́ gbé nǹkan mi wọ́ n tó ẹ́rì pé àwọn sí àbùsí fúnra wa àwọn kan bẹ nílùú lọrin wọ́n kọ́ra àwọn tó máa gbé sí rédíò wọ́n ni àwọn ń ṣe ìhìyà toras yẹni pé wọ́n ni àwọn ń try láti máa láti àwọn heritage Sheikh Alimi àwọn miras àwọn toras Sheikh Alim ní Sheikh Alim ṣe kalẹ̀ àwọn fẹ́ máa yé ẹ̀dàkùn kí ló dé ẹ̀fẹ́ máa yìí so tẹ́ bá sì wọ́n tán ṣe ń lóòtọ́ wọ́n wà máa wá gbogbo nǹkan tí bóyá bí àyè kan táfà lími kọ́ dé sí kọ́rà kan sọ ní rédíò ó ní táfà lími kọ́ dé sí àwọn fẹ́rẹ̀ lè kọ́mọ́sáré síbẹ̀ káwọn yóò bá lè máa wá bẹ́ẹ̀ ìsúná nabi sallallahu alaihi wasallam aina antum minha kí ló dé tẹ̀ ní pé òun lè fẹ́ yí òun lè fẹ́ gbéga so ní pé téèyàn bá ń ṣe tó ṣe kalẹ̀ nǹkan yẹn lẹ́gbéga amẹ́ta anábí ò ṣe anábí ò ṣe mọ̀lúdí kò sí mọ̀lúdí fún yàn kò pàṣẹ rẹ̀ pé ẹ sọ wá ní yíò láfi ń fẹ́ràn anábí sallallahu alaihi wasallam bóyá irọ́ tó clear náà ní eléyìí ó tó o àkídà wà alùsùn wal àkídà tó wà tó yẹ pé kò sẹ́ni tó bá fẹ́ ka tó bá ti mọ̀ pọ́ ka ó sì gbantí ń bẹ́ẹ̀ gbọ́ wọ́n ṣékù sáwọn ní pé àkọ́kọ́ ẹni tí ó kọ́kọ́ wọ àlìjẹ́nà wọn là nàbí sallallahu alaihi wasallam nínú tí ẹ̀sìn gbọdọ̀ dìsẹ́mì ni tó gbọdọ̀ wà nínú ẹ̀mí yàn ní ọkọ̀ wọ tó sọ́n bòmí ṣe rí bá náà ibà ṣe pera rẹ̀ náà lálùsùnù ò sì pè é tí ọba pera rẹ̀ lálùsùnù ní pè bẹ́ẹ̀ ànábì sallallahu ó ní ana awwalu ana sayyidu waladi bani adam wala fakhar anábì ní èmi ní eléré gbogbo ma anábì adam ń ṣe fàárí o kìí ṣe fàárí ibi yìí lẹ́lẹ̀mí ò ti mọ fúnra ní pọ́blẹ́mù pé a ẹmọ ni àwọn fúnra anábì tọrọ ẹmọ ìyà anábì ní bàbá ńlá ìyà amọ̀yì rẹ̀ jù àti mọ̀yì rẹ̀ jù torí pé gbogbo tó bá fi ròyìn ara rẹ̀ A fi sínú ẹ̀mí wa yóò sì dúró bẹ́ẹ̀ àmọ́ gbogbo ọ̀rọ̀ rẹ̀ àti gbogbo àwọn àṣesí rẹ̀ àti gbogbo nǹkan tó ń ṣe lójú rẹ̀ ààrí ẹ̀rí ẹyọ kan tó ní pé ẹmọ fọ́lá nàbì tọrọ kọmọdọ̀rọ̀ ń rú ìsọpá nàbì tóbi ìsọpá ipò gbọ́dọ̀ wà nínú ẹ̀mí yàn póhun la kọ́kọ́ ẹni tí wọ́n kọ́ sílẹ̀kùn àlìjánà fún kó tó wà nínú ẹ̀mí yàn ipé anẹ́bí sallallahu òun ni àkọ́kọ́ eléri gbogbo manabi adam ìsẹ́ tó jùlọ náà adam anẹ́bí tó wá ní wala fakhar kìí sí fàárì anẹ́bí tó ní ana awwalu man yadkhulul jannata bí hadith mi náà ni èmi ti alákọ̀ọ́kọ́ ẹni tí wọ́n kọ́ wà àlìjánà náà lẹ́yìn lẹ́yìn dẹ̀ mi ní kọ̀kan tó ń wọ̀ Ànábì wa ní wala fakhara in sí fàárí o kì sí fàárí bọ́lọ̀ ṣe ń fi mọ̀ mí ipò tó gbé mi sílẹ̀ lẹ́yìn tó bí lèyàn ti mọ̀ ipé ìmọ̀ gbé Ànábì sallallahu alaihi wasallam sí ipò igbákejì Ọlọ́run kí tí ma ń tán sọ̀rọ̀ yẹn anábi iṣẹ́ tí ma ń tán sọ̀rọ̀ yẹn o anábi sallallahu alaihi wasallam kò lè tán ìṣòro tó bá báyà anábi ò lè ìṣòro tó bá báyà anábi ò lè tán kọ́rọ̀ ìṣòro ara rẹ̀ gan anábi sọ fún wọn anábi ni kọ́l ọlọ́run sọ pé wà anábi sọ fún wọn ṣàlàyé fún wọn mo fẹ́ kán rí ọnu la a'lamul ghaib la nafsi darran wala naf'an sọ fún wọn pé ìníkàápá kí n ṣe dáadáa àǹfààní kankan fún ara mi wala darra ìníkàápá kí n ṣe ìnira kankan fún ara mi gbìlẹ̀dá sí pé ń lè ṣe fẹ́ nìkan ó ní law kuntu a'lamul ghaiba kọ́dà tí ń bá mọ nǹkan tí

ọkà fi dá ìmọ́lẹ̀ kan òun ní ìmọ́lẹ̀ annabi ní ọlọ́run annabi annabi lọ́lọ́run sí ẹ̀dá kò sí ìfẹ́ ní àbí ìṣẹ́bọ ìfà annabi ṣẹbọ gbogbo ọ̀nà annabi kọ́lá ń jọ́ka annabi sallallahu alaihi wasallam ó jòkó sọ́ọ́bà kan wọ́n sọ̀rọ̀ níwájú rẹ̀ wọ́n sọ pé man yuti'i Allaha wa rasulahu faqad naja sọ́rọ̀ lẹ́nu tí ń gbọ́rọ̀ sánàbí sallallahu alaihi wasallam lẹ́nu ń tọ̀hún yóò lá ẹ̀rí pé ó ní man yuti'i Allaha ń tó bá ń tẹ̀lé ọlọ́run wa man yuti'i rasula ń tó bá ń tẹ̀lé òjíṣẹ́ faqad faz ń tọ̀hún ọlá ó wá tó fẹ́ sọ́dà kejì rẹ̀ ó wá ní wa man asa'uma ń tó bá ṣe àwọn méjèèjì kò mú kó indikéti kó mú náà kó mú ó kọ wá lọ́tọ̀ọ̀tọ̀ bó ṣe mú kọ wá láti tàkọ́kọ́ ó wá mú arọ́pò kọ̀ yẹn ni pé domir ó wá mú wá wá mú pronoun wá pronoun wá jẹ́ tèèyàn méjì ikú wọ́n mẹ́ni asọ́ ọmọ ẹni tó bá sí àwọn méjèèjì wàkọ̀dẹ̀ kọ́ ọba wàkọ́ sír ń tọ̀ ń sófò ó sọ́ọ̀tì ká ìgbà tó sọ̀rọ̀ ojú anábi yí padà anábi ni bí ìsàlọ̀kọ̀tíbù kò tún dá yẹ́ pé ẹni bá ṣe ọlọ́run ẹni bá ṣe òjíṣẹ́ bó ṣe yẹ kó wínú ó wá ní ẹni tó bá ṣẹ àwọn méjèèjì anábi jagbímá ibi ìsànàkọtí ìbò àti àwọn sọkúsọ ni wọ̀nyí sọkúsọ ń bẹ̀lẹ̀ nù ẹ àtẹ̀jẹ́ alẹ́ ní ní dànù Allah sọ fẹ́ sọmí di bákejì wọ́n fẹ́ sọmí dẹgbẹ́ ọlọ́run ni so lè fi mọ̀pá nàbí sallallahu alaihi wasallam gbogbo ọ̀nà ní fi ń lé àlè wọ́n yìí ti pé kẹ wá mú bá ń ṣẹlẹ̀ láyé anábì sallallahu alaihi wasallam àwọn kan wá bá anábì sallallahu alaihi wasallam wọ́n ní mùnáfíkì kan máa ń bẹ̀ ìmọ̀ hàn wọ́n lè máa kò jí káwọn gbádùn wàsàgáàsù bí rasulullah sallallahu alaihi wasallam wọ́n ké bá anábì wọ́n sì kíwá bá anábì wọn ni kánábì ó gbá wọn gbá anábì jágé mọ́ anábì ni ẹ mọ́ wà kébé mọ́ o látàsàgáàsù bí innama yusagasu billah ọlọ́wọ́n bá làá mọ́ lè ń ké bá mọ́ wà gbúrú léyìí ipò tá anábì sallallahu tó gbéra rẹ̀ kalẹ̀ sí náà lélẹ́yìí ibẹ̀ náà láàrín súnmọ́ náà sí máa ń gbé sí àwọn ìgbé tayọ ibi tó bá gbéra rẹ̀ sí torí pé gẹ́gẹ́ bá ti ń gbé tayọ rẹ̀ yóò padà bọ́ sínú wàhálà ni náà nàbí sallallahu alaihi wasallam máa ń pariwo pé la quturuni kama atrat an-nasara nabiyahum innama ana abdun faqulu abdallah anábìnrin ẹmọ́ yìí mi láyìnbó rò ń kẹmọ́ yìí ní kọjá là kẹmọ gbémi kẹkẹ kọjá àlà ìfẹ́ irú tó ṣẹlẹ̀ ní àwọn Yahudi àwọn Nasara àwọn Nasara wọ́n yìí sẹ́nu pẹ̀lú Ànábì Ìsá o tí wọ́n yìí kọjá àlà nípadà ń pè lọ́mọ ọlọ́run tán pè lọ́lọ́run innama ana abdun ẹrú ni mo jẹ́ o faqulu abdullah ẹni ẹ má fi pọ̀ ọlọ́wọ́ bá nǹkan fún mi so bí tí mo ti lọ òun náà ni pé alùsùnà wal jamaa inú tó gbọdọ̀ inú tó ní láti sọ́kàn òun náà ni pé annabi sallallahu alayhi wa òun ni ẹni tí yóò kọ́kọ́ wọ aljanna so bákanáà wa awwalu man umam ummatuhu gẹ́gẹ́ bí annabi sallallahu alayhi wa

so ọwá gbà ọgbà ẹni tó bá gbà yóò máa jẹ́ ummatud da'a aw ummatul ijaba yẹn ni pé àwọn tí wọ́n dà nábì ló ń gbà tó pè wọn àwọn tí wọ́n gbà àwọn ń jẹ́ ummatud da'wa so inú tí àwọn sọ ni pé inú àwọn tí wọ́n kọ́ wà aljanna níjọ́ yìí nínú wà lómọ̀ gẹ́gẹ́ bá sì mọ̀ pé gbogbo àwọn ọlọ́wọ́n ọba ni wọ́n ti ní ìjọ tiwọn nkàlùkù náà ní ìjọ tiẹ̀ anabi adam anabi yusuf anabi ọmọ anabi musa alayhi anabi isa anabi suleiman gbogbo wọn náà ní ìjọ gbogbo ni wọn sì dé pẹ̀lú ìjọ wọn bájọ gbìn alkiyama àmọ́ lára àwọn ìjọ tí ó pọ̀ jù wọn náà ní ìjọ nabi allah isa ní pé àwọn christian àtàwọn jew so àwọn tó bá ṣe pé wọn ní ìgbàgbọ́ pẹ̀lú anabi isa ní tó pè wọn sí gangan àmọ́ lẹ́yìn anabi isa ti lọ tán àwọn tí wọn yà yàkuyà lẹ́yìn rẹ̀ tó ṣe pé dáwà nẹ́bí sallallahu alaihi wasallam sì wá bá wọn tí pèpè bá wọn ìpèpè ìpè ọlọ́run ọba lọ́kan ṣoṣo ìmọ̀pẹ́ ànábì Ìsá lọ́mọ ọlọ́run tí wọ́n wá gbọ́ àwọn yìí hùn wọ́n wà nínú àlèhùnmà nẹ́bí àwọn tí wọ́n gbọ́ wọn ní sínú àlèhùnmà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀rì kí mo ṣàlàyé yẹn níjò ní níbi hadith pé tó

tuntun gbọ́dọ̀ wà ní ẹ̀mí wa pé ayé ah, ah, yìí sí wá ń sí dáadáa wọ́n kàn jẹ́ kiri ó ní ẹ̀yẹ eh, tó jẹ́ kiri ó náà ọ̀daràn tó jẹ́ ó ti jẹ́ kiri ó tí ó gbàfà nẹ́bì náà tí ó jẹ́ mùsùlùmí tí ó kírun tí ó gbàfà nẹ́bì ó ti dáràn so torí pé kí ni ànẹ́bì gbẹ̀yìn ìyẹn gbọ́dọ̀ hey kí ó ti máa pè wọ́n kọjú ó tó lọ tó bọ́ ẹ̀yin náà ètì gbá ó ẹ̀yìn ti gbá ó lẹ́yìn náà tẹ́bá sí gbà ẹgbà nígbà tí súnà kìí sí islam ọlọ́bẹ̀ yọ ẹmọ kọrùn yẹn kò nínú christianity kan tó mọ̀ dáwọn sínú ẹbọ kìí sí yíhun inú islam tó ń jẹ́ ti súnà nabi sallallahu alaihi wasallam lọ́lẹ́wọ́ àwọn òyìnbó lọ́wọ́n amẹ́ríkà colorado gbogbo oríṣiríṣi ẹmọ̀ rẹ̀ wọ́n ẹnìyẹn náà bí àwọn tọmọ láwọn ń ṣe súnà àmọ́ tó máa ń ṣe dandandan kún nídìí rẹ̀ kọ́ra ibi tó bá tẹ̀dé ni pé máa tó ń fa tẹ̀síwá wọ́n sì máa lálù sínú ńlá play documentary kan documentary yẹn nìyẹn ó jẹ́ obìnrin ni gbà tó Islam ó wá padà Islam wọ́n á ń ṣó bí ṣe ń kírun dẹ̀ ń bó ṣe lọ sí shop tó rí ní cob wọ́n ní kílẹ̀ lẹ́yìn wọ́n ní nìkan tó wọ́n fi ń ṣe ní wọ́n fi ń bojú ní ìbò ló wà nínú Qur'an wọ́n ṣàlàyé fún wọn sí inú àdìsá náà bí ó wọlé ah, bó ṣe ránù ó sì fi sílẹ̀ kaná so bó ṣe fi sí ọ̀padà délé bí tí wọ́n fẹ́ lómi àgàn ni pé ọwá fẹ́ ń kírun mo ní ó tó ṣù mí islam ní àwọn oníbọ̀yà bíi three months nígbà àwọn tí wọ́n fi ṣe documentary nílá ìlànà mo ní ẹ̀rí òun wá mọ̀ pé ó gba islam lóṣù mẹ́ta ó sì mọ̀ pé ìyẹn ló tẹ̀síbá ẹwẹ̀ yín wọ́n bí yín síbẹ̀ ẹ̀yìn tó ń fa tẹ̀síbá dì sí wọ́n ní àtọ́ ah, ah, àbáṣà rẹ̀ sí tẹ́yìn wá ríwò mẹ́rin àti mo ríwò nù o mo ṣé gba islam oṣù mẹ́ta ó ti da yẹn fi ń ṣe ẹ̀yìn wọ́n bí so náà ni pé irú islam yẹn náà ni christian tí ó bá gba islam mọ́rọ̀ lè gba islam ọlọ́bẹ̀ yọ islam tó jẹ́ onísúnnà náà ni tí annabi sallallahu alaihi wasallam náà ni tó gbé wá náà ló sì fẹ́ ká jẹ́ irú ẹni tó bá wá ń jẹ́ àlèhùnmà annabi àlèhùnmọ̀ yìí ọlá tí ń bẹ fún wọn wọn ni pé gbogbo àlèhùnmọ̀ yòókù àlèhùnmọ̀ yìí ju gbogbo wọn lọ sẹ́gẹ́ bó ṣe pé ànábì sallallahu alaihi gbogbo àwọn ànábì yòókù ànábì ju wọn lọ kámúṣáàsì ṣe o kìí ṣe báwa la ju àwọn ànábì ọlọ́wọ́n bá wọn lọ o àwọn àlèhùnmọ̀ wọn iná ni àlèhùnmọ̀ ti wá lọ́lá ju wọn lọ àmọ́ àwọn ànábì ọlọ́wọ́n bá yòókù ànábì sallallahu alaihi ọlọ́lá ju àwọn náà lọ so ni pé lára ọlátọ́lọ̀ ń dá àlèwúmọ̀ yìí tó bá jẹ́ wọn alkiyama wọn ó kọ́ aljanna torí pé anabi sallallahu alaihi wasallam òun lè kọ́ wọ nínú wọn anabi ọlọ́wọ́ bá hadith anabi sallallahu alaihi wasallam ó sọ pé nánú akhirun as-sabiqun yawm alkiyama olódodo anabi ní àwa àwalawa kányìn hadith mẹ́rin sọ̀rọ̀ bukhari àwa ni àlèwúmọ̀ tó wá kányìn àmọ́ nánú as-sabiqun yawm alkiyama tó bá dijọ́ gbìn alkiyama àwọn aláwọ̀ wà níwájú ọláwà níwájú yẹni pé agbákanyìn níbi ojúd níbi rírí ilé ayé ni àmọ́ tó bá di ní ọjọ́ gbìn alkiyama níwájú náà ni ọwà torí pé kíni anábì wa sallallahu alaihi wasallam òun ni gbẹ̀yìn àwọn anábì ọlọ́wọ̀n ọba kò sí anábì míì má tí ó wà lẹ́yìn rẹ̀ sóbì látún ti rí ipé àwọn tó ń pè wọ́n ní àwọn amadi àbáwọn kìnnìún ara ọ̀nà tí wọ́n fi rí sọ gílé léyìí torí àwọn nígbà wípé anabi sallallahu alaihi wasallam ńkọ́ ni ìgbà àńkọ́ so ó túmọ̀ sí pé ẹwà anabi sallallahu alaihi wasallam mí pé anabi àwọn amadíyà ni àbíbọ́ àbánabi ọlọ́run mi tó wáyé lẹ́yìn tí wọ́n náà so àwọn gbogbo àwọn eléyìí ìsọkúsọ gbáà so ni pé kíyàn ní pé anabi mi tó wá lẹ́yìn anabi sallallahu alaihi wasallam irọ́ ni ń jẹ́ bẹ́ẹ̀ torí wọ́n bá ولكن رسول الله وخاتم النبيين. olúwa ní ànábì sallallahu alaihi wasallam òjíṣẹ́ ọlọ́run ọba ló jẹ́ kò jẹ́ nǹkankan kì í ṣe bàbá fẹ́ nìkankan walakin rasulallah òjíṣẹ́ ló jẹ́ wa khataman nabiyyin ó sì ní ìgbẹ̀yìn àwọn ànábì ọlọ́run ọba iná lànàbì sọ pé nahnu al-akhirun awalẹ́yìn ìgbẹ̀yìn àmọ́ as-sabiqun yawmal qiyamah awaláwa jẹ́ ẹni tí القيامة وقد تقدم أنهم عبروا الصراط وقفوا على قنطرة بين الجنة والنار ويقتص لبعض من بعض مظالم كان بينهم حتى إذا أذبوا أول من في دخول الجنة وقد أدن لهم كان, كان محمد وقد أدن لهم كأن محمد صلى الله عليه وسلم هو الذي يطرق الأبواب وانت بقى يي nígbà tá ti ṣàlàyé ṣáájú ipe النبي صلى الله عليه وسلم wọ́n kọjá ní òkè asọ́rọ́t tó lẹ́yìn ìgbà náà wọ́n kọjá níbi kọ́ntara yẹn ni pé ẹ̀yìn afárá tó jẹ́ gẹ́gẹ́ bí bridge lẹ́yìn bá kò ní ẹ̀yìn òkè sọ́rọ́t tán

àwọn àlùmọ̀ rẹ̀ wà wọlé lẹ́yìngbà táwọn àlùmọ̀ Ànábì sallallahu alaihi wasallam bá wọlé tán lẹ́yìngbà náà iná wa ni sa'irul umam àwọn èèyàn míì táwọn náà jẹ́ àwọn ìjọ ànábì ọlọ́wọ́n ọba míì táwọn nígbàgbọ́ pẹ̀lú ànábì wọn ni bí ànábì musa àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ tí wọ́n sì àkúyà lẹ́yìngbà tó lọ tán bẹ́ẹ̀ nàbí lọ Ìsá àwọn tí wọ́n nígbàgbọ́ pẹ̀lú rẹ̀ tí wọ́n ya ìyàkuyà lẹ́yìngbà tó lọ tán sórí eléyìí àwọn yẹn àwọn náà wà wọlé lẹ́yìngbà tí alùmọ̀ tànàbí sallallahu alaihi wasallam tí wọ́n bá wọlé tán tọ́ ẹ̀rí kí gbogbo àwọn kẹta ń sálàyé yìí tí wọ́n bá gbà pé anábì sallallahu alaihi wasallam ọ̀là ọkùnrin tí náà inú àwọn tó ṣe pé wọ́n wọ̀ ọ́ lódodo mùsùlùmí gbọ́dọ̀ ronú pé ǹjẹ́ ọmọlẹ́yìn ànábì lódodo ní ǹjẹ́ àbáwọn tánábì ó lè padà nípa ti kásíwájú bá tánkà ọ̀rọ̀ haudu níjò ní wípé àwọn kan bẹ tó bá dín ní ọjọ́ yìí kọ́dà nínú àwọn tó ikú wọ́n tẹ̀lé tánábì mọ̀ wọn sójú báyìí náà ni wọ́n lé wọn tó bá fẹ́ débi haudu ní pé bí tí ogun èèyàn ti wá mú mi àwọn mọ̀láíkò sí dẹ̀wọ́n sí ma lé wọn jẹ́ pé pún mú sí lélòmí jáde pún sí lé wọn lẹ́ ah anábí wa sọ pé asọ́hábí asọ́hábí ah wọn sọ ábàmì lélè mọ́ mọ́ wọn àwọn mọ̀láíkò wọn sọ pé innaka la ta'rifu ma ahdathu ba'dak ọmọ tó ti dákalẹ̀ lẹ́yìn rẹ̀ sọ wọn fọwọ́ nílùú àwọn ní ayọ̀ sàkámá àtàwọn tán ya oríṣiríṣi nǹkan tí wọ́n yà tí wọ́n kú Islam so bákan náà àwọn tó bá tún wá lẹ́yìn wọn náà táwọn náà tó ń ba ìlànà anábì sallallahu alaihi wasallam jẹ́ wọ́n tún bí anábì náà pé bó ló ti dáwọn mà anábì ni àá bó ní ṣe ní dáwọn mà torí kìí ṣe pé ẹ̀rí eh, wáyà mi mẹ́tọ́ ipò sàlàyé pé kìí ṣe pé láàrin àwọn sàhábà nìkan àtàwọn tó bá tún wá lẹ́yìn wọn náà kí wọ́n anábì ó rí wọn ó sì máa lé wọn padà níbi àwọn èèyàn mi lélẹ́yìí torí tó ń bẹ́ ń bèèrè wáyà mí torí ọmọ sọ pé ummeti ummeti pé àwọn alúmọ̀mí lélẹ̀ àwọn alúmọ̀mí lẹ́wà ní àà ah, innaka la ta'rifu ma ahdathu ba'dak ọmọ nǹkan tí yà lẹ́yìn rẹ̀ bàtí wọ́n ti lọ tán ti yà kúyà so ghayyaru wa baddalu wọ́n yí padà wọ́n ti yí gbogbo nǹkan ẹ̀sìn rẹ̀ padà tí wọ́n bá wá rí ẹsìn tó yẹ pé ó ní ìlà funfun lójú tó wọ́n pè ní gọ́ ẹ̀rẹ̀ ẹsìn ẹsìn tó ní ìlà funfun lójú sí òní dàmọ́ láàrin àwọn ẹsìn yòókù ni oníbẹ̀ẹ́ni ṣe dá ogun àlúmọ̀ mẹ́kọ̀ àlúmọ̀ mi lélẹ̀ àmọ́ gbàtán bá ń ni àwọn ah, àwọn àwọn ilé ìyàn ti yàkú ya wọn ìsáwọn àlúmọ̀ rẹ̀ wọn bàmọ́ so ẹni tó bá ní ìgbàgbọ́ sáwọn kẹta ń sọ yóò mọ̀ pé bóòlù wọn ò ṣe ní kángun sínú irú àwọn sùkúrọ̀ ọba kó kó ṣàánú fún wa tó ní pé mùsùlùmí a ní bùkátà sí káwo iṣẹ́ ọwọ́ wa káwo àdìsọ́kàn wa káwo ìbádà wa tí bá ń bá tọ́lọ́wọ́ bá mú tí ń bá tà nábi sallallahu alaihi wasallam mú kí mùsùlùmí kó dúpẹ́ kó tún wá bó lòun ṣe máa lékún sí nípa àwọn nǹkan wọ̀nyí sallallahu alaihi wasallam wa tó bá ní ayẹ kí mùsùlùmí ọwọ́ ọ̀nà tí ó fi tún ṣe wallahi àwùjọ tá ń sẹmí kì í ṣàwùjọ tí máa ń jẹ́ kí ẹ̀sìn ọlọ́run ọba kọ́ rọrùn fún yàn àmọ́ kò sí tọkàn náà ọba ń bẹ̀ kò sí tọkàn lọ́run pé ká ah, nàìjíríà ní òsè ah, ìlú yìí ní òtẹ́ à kò sí tọkàn náà ọba ń bẹ̀ o balil insanu ala nafsihi basira wọn ní orí rẹ pé òórí kì ní ó fi tí nǹkan tó ní kó ṣe tí ó fi rọrùn náà lọ́wọ́ wà láà fún ọmọdá mọ́nìyàn ma ja'ala Allahu fi dini min haraj kò sí nira nípa tí ń jẹ́ ẹ̀sìn yìí afẹ́n tó bá fẹ́ kó ìnira bá ara rẹ̀ nìkan so ní pé ń tó rọrùn náà lọ́wọ́ bá gbé lé wa lọ́wọ́ níbi ẹ̀sìn ad-dinu yusrun ìrọ̀rùn lẹ̀sìn yìí kò sí tí ń jẹ́ ìṣòro níbi ọ̀rọ̀ ẹ̀sìn bọ́mí ènìyàn bá ṣe wá ṣe ní ìkólé kan nípa rẹ̀ tó náà ni ó ṣe rí ṣe tó sábẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kó mọ́ ṣàlè ṣe ní lọ́rùn fún wa تلاشي رمضان تلسنا النبي صلى الله عليه وسلم هذا وصلى الله على محمد وعلى آله وأصحابه كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نعم ó wá ní àgbàrá pé àwọn bá ń fi pé àwọn máa tó kú ní olóògbé ìta olóògbé àwọn tó ń sí lọ wá ní á àwọn mọ̀ sí súnà ìlú olóògbé ìta olóògbé àwọn tó lè àwọn bá mímú mú ọ̀wá sí wọn lọ lè ṣe ẹniyàn kò tí ṣetán láti ṣe súnà nàbí sallallahu alaihi wasallam ẹni tí máa ń lọ́fẹ́ súnà ó ní pé sókòtò àbí ọ̀rọ̀gbọ̀n àbí jìlbáàbù nìkan àbí ní kọ́ọ̀bù nìkan ló fẹ́ máa dàbójú èyí ó ṣe súnà nàbí sallallahu alaihi wa so ẹni pé ogun tí ó sínú ẹ̀sìn àwọn èèyàn ó gbé bọ̀ ẹni tó bá fẹ́ ṣẹ̀sìn gidi ènìyàn wà wà lájòjì láàrin àwọn èèyàn anábì wa ni ẹni tó bá ń ṣẹ̀sìn gidi tó fi wá ń jájòjì ń túbá lẹ́lọ́gọ́rọ̀bà òun gan ni léríire èèyàn so ni pé èèyàn lè ṣe súnà anábì sallallahu alaihi wasallam kó wá ní dèdè táwọn èèyàn ń ṣe láwùjọ náà ni wọ́n náà bá wọn sí láti ìmúra rẹ ọba ti wọn ṣe sí kankan náà kò lè bára wọn káti wá ní pàwọn èèyàn ń ṣerú eléyìí nínú mọ̀lẹ́bí pé o kúkú kìníkà bá ti lò lè ṣe tí ń jẹ́ súnà níbi ní bẹ́ẹ̀ pé bóyá wọ́n fẹ́ kírun lè bá wọn kírun àbí bóyá láǹfààní àti lọ bá wọn kírun lọ lè kí wọn pẹ̀pẹ̀lẹ́ o ní kẹ̀kẹ́ kò nídìí kò jòkó mẹ́ àfi tó wáyé pé bàbá yàn àbí màmá yàn tó pé léèyàn náà náà ló lè jòkó bẹ́ẹ̀ pé tọ̀ bóyá mi kú yẹn wà lé ọkọ àbí bàbá kú kankan ní ọjọ́ bóyá òun gbébì kan tẹ́ta ìyẹn lè lọ bẹ̀ kí jòkó láàrin ọjọ́ mẹ́ta yẹn kò fi wà ń bẹ̀ pé à fi wà ní ilé kọmọjẹ́ gẹ́gẹ́ bí tánṣíà so lẹ́yìn jọ yẹn jọ kẹrin ìyẹn ti lámfàní àti àti jáde padà so irú àwọn kẹrin lè yóò ṣe tó apẹ́ ní tí kèé ṣe kó jẹ́ bàbá àbí màmá fún yàn tó bá ti lọ lè kí wọn ẹpẹ̀lẹ́ ẹpẹ̀lẹ́ ọlọ́run bọ́bá kẹni yí ọlọ́run fún la kẹsì ń tẹ́ṣe ẹnu abẹ́ ìṣẹ́ súnà nẹ́fẹ̀ẹ́ lọ́wọ́ sálàm ó lè lọ́bẹ̀ kọ́ lọ́lọ́jọ́ ọlọ́tẹ́ra síbẹ̀ yàwó tó mọ̀ sí tó ipẹ́ ọkùnrin àtòbìnrin ọmọ lọ́pọ̀ wọn jọ jùkú síra wọn wọ́n ya gìlì àwọn obìnrin ó jó sí ogbọ̀rùn kalẹ̀ wọ́n ti yàwó tó mọ̀ lùlù wọ́n mọ̀ gbélú káàkiri gbẹgbẹgbẹgbẹ wọ́n sì lè jùkú tí wọ́n irọ́ ó lè jùkú tí wọ́n ó wà bóyá kan tó bẹ̀rẹ̀ láàárọ̀ ló jìlọ ó kí wọn pẹ̀lẹ́ kú náwó nkankan nǹkan wà náà ni owó náà ni fún wọn tó bá ti fún wọn jọ farabalẹ̀ Mo farabalẹ̀ kọ́lá wọn sọ kọ́lá bọ́ wá mọ́ bá wá gbogbo tí ń sọ yìí tí yẹn ti experience ni wallahi ìsúnlẹ̀ ìsìláwà wọn ò nídìí kankanjú owó lọ owó ni àti bínú sí bí family house ní gbé gbogbo tó bá ṣe ń jáde lọ́ntẹ̀ mínú àmọ́ tí bá rí pẹ́ntọ́ ikẹ́ fún nìkan nǹkan fún mínú lọ́ntẹ̀ mínú bá dé báyọ̀ ni àtirọ́wọ̀ rẹ̀ àtirọ́wọ̀ àfà àtirọ́wọ̀ rẹ̀ ó tó ní ìdínà nù

náà ni ó dùn máa kó rí bí wọn wọ́n náà kọ já ìjábùjánù àbí kọ fásitòwálẹ̀ kọ fárúgbà bàbá bá ti ní òkúta wáyá ọkọ̀ wòlé sí ní kí àà tí wà sí à ń da orúgbó báyìí à ah, ọmọ kékeré hmm, gbátọ́lọ́jòkó tí wọ́n so bí ṣe ń ṣẹlẹ̀ ní o ní pé èyàn lè ṣe súnà nẹ́sọ̀rọ̀lọ́ rẹ̀ o ní òun fẹ́ bá gbogbo àwùjọ mú yányá ò lè bá wọn mú o so wallahu a'lam náà عليكم السلام عليكم السلام salama sisi salama siyan so anabi sallallahu alaihi wasallam ọkọ wa ní àwọn ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú rẹ̀ anabi ní eh, ala adullukum oni lan tadkhulul jannata hatta tahab hatta tu'minu anabi ní ẹlẹ wà aljanna àbí kẹ ní ìgbàgbọ́ yẹni pé ìgbàgbọ́ ni condition tó fi wọ aljanna wọn ni wala tu'minu hatta tahab condition tí mọ́ni fi wá wà lẹ́mìí òun náà ni pé kẹ́ nífẹ̀ẹ́ ara yín nabi wa ní ẹjí kí n tọ́ka yín sí kíní kan ala shay'in idha fa'altumuhu tahabbtum tẹ́ bá ti ń ṣe ẹ mà fẹ́ràn ara yín ifu salama nabi ní ẹ mà sálámà sí rẹ̀ yín ẹni bọ́dì ẹni ẹ gbọ́dọ̀ sálámà sí torí pé kí ni ń bọ̀ wá so torí pé kí ni láti ibi sálámà yẹn iná ni ẹ̀mí ó ti tú sí rẹ̀ ni let's feel recorrection bá fẹ́ ṣe àmọ́ tó bá jẹ́ pé christian àbí jew anábì ni ẹ má kọ́kọ́ bẹ̀rẹ̀ sálámà sí wọn àmọ́ tán bá sálámà sí yín ẹ dá wọn lóhùn pẹ̀lú wa alayk pé kọmọ bá wọn náà yẹni pé sálámà tó sáwọn kọmọ bá wọn ó mì pé tó bá sálámà yẹn intentionally tó mì pé jẹ́ ìsàdúrà fẹ́ ni yìí ni fẹ́ kí kí kí náà náà ni wọ́n náà dá fún tó bá jẹ́ pé jẹ́ ìfẹ́ ni iṣẹ́ ẹ̀yẹ́ ni èyẹ náà ni yóò jẹfẹ́ nìyẹn torí pé rúwẹ̀ ló ṣẹlẹ̀ láàrin ànábì sallallahu alaihi wasallam tí àwọn yahudi kan kọjá tán ní assalamu alaik ìtumọ̀ assalamu ni pé ìparun fún ọ anábì náà ti gbọ́rọ̀ yẹn àmọ́ aisha radiyallahu anha orúkọ anábì ọgbọ́ anábì wá ní alaik aisha ti bẹ̀rẹ̀ sí ní bínú anábì wá ní sheikh islam sheikh islam

àmọ́ èyàn ń ṣe jálà bí èyàn ń ṣe kíní kan èyàn ṣe kíní kan ẹ̀yìn àbí ẹ̀hùn ṣe ń bí díà bó fi tẹ̀sùbà sọ́run ìyẹn ò ní kí wọ́n sálámà sí tí wọ́n bá sálámà sí tí wọ́n bá láǹfààní àti kọ̀rẹ́ntì kankan lára rẹ̀ àbí kó sálámà sí ẹ̀yìn ò kí wọ́n dá so ìyó náà lànàbí ní pé tẹ́ bá ti ń sálámà yẹn ni condition tí ó mú ìmọ̀ nìwá tó látara àfẹ́lẹ̀ ti rí rárá yín pé sákìyèsí pé a ń tẹ́ ń ṣe ọmọkùnrin ẹ̀ka tó ní àtọ́lọ́wọ̀n fẹ́ kí ní yìí ah kọ́nà ìmọ̀ kí ẹ̀ dáadáa abẹ́ tó kí tó gẹwọ́ sùn àbókí ọ̀dá lóhun bó ló ṣe rí pé láti fi ṣe àlàyé fún pé tí ń ṣe ọ̀dá so náà ni pé ìròrí yẹn kò kí ṣe ìròrí ahlus jama'a ìròrí kìí ṣe pé hajjiru làwọn ń ṣe àwọn ń kàfàrà àwọn èèyàn ni wọ́n ń pẹ́ everybody ní kéfìrí náà ni tí ń bẹ lọ́dọ̀ tí wọ́n nìyẹn tẹ̀lé yàbàtà káàkiri wọn so ọlọ́run bá kó kó sànù wa náà wà ní kò sà. gẹ́gẹ́ bí àlàyé tẹ́ ṣe sí àgbẹ̀ tí wọ́n mọ̀ pé ṣé ẹni tí bá ṣe mùsùlùmí náà tó náà bá pè fún ẹ̀ sà ẹni tó jẹ́ mú tó ń pè ẹ̀ ní mùsùlùmí tó tẹ̀ sí pé ẹ̀ ní àlùsùn náà tó bá jẹ́ pé òun náà wá ń lo irú òun náà nílò àkídà láti fi sálámà sí èèyàn tó ṣe àsámà èèyàn lè jó òun náà ló ń pe wàhálẹ́ kí ọ. tí ẹ bá mọ̀ pé ní ti máa ń wí nù. torí èèyàn kan èmi ò tẹ̀lé hmm. ti mọ̀ kẹsì sọ́ọ̀sì tún ṣe sí mi lọ́tẹ̀ láìlá láìlá ìsálámù sí kó wá pè mí kó wá fáyẹ̀ ní kọ̀ pé kó wá lásì wá ní ẹ̀lẹ́ olúwa òkú kí ni wọ́n kọ̀ lásì mi ò gbọ́ ọ̀kọ̀ sáwálé láìlá tọ́ ọlọ́run wọ́n ṣàánú tí wọ́n bá rí ẹni báyẹn ó dá kí wọ́n pa kíìsì rẹ̀ bí ẹ̀sì bẹ̀rù ọlọ́run bẹ̀rù ọlọ́run mímí lẹ́yìn sí asáàmù rẹ̀ ó ti ọ̀dá ọ̀bẹ̀rù ọlọ́run tó sì dá ní lójú ní ẹ̀ máa ń bẹ̀rù ọlọ́run bàbá wọn tó sì dọ́ lójú pé kéfèrè mi lọ́dọ̀ ọlọ́run ó dọ́ lójú bẹ́ẹ̀ so ẹ̀mí tí wọ́n náà máa ń gbọ́n tí wọ́n bá mú ọ̀rọ̀ débi stage fún ó dọ́ lójú pé kéfèrè ni mi lọ́dọ̀ ọlọ́run wọ́n ń ṣe mí lóní sí sáàmù sí so náà ni ipe ẹni ọ̀nà tí wọ́n rìn ọ̀rọ̀ tó léwu púpọ̀ نعم عليكم السلام Pẹ̀rí ẹ̀rẹ́sìkiri jẹ̀mọ́ yẹn. kò túmọ̀ síbẹ̀ ẹlọ́lẹ́ ka Ibn Kathir lórí àyà yẹn tí ó ṣàlàyé ní tó fa àyà yẹn kankan wọn ni pé àwọn kan bẹ wọn máa ń jòkó ní àyè kan bí mọ́ṣáláṣí Ànábì ni Abu Huraira ara wọn ni bin Mas'ud sọ àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so Salman Farisi ara wọn ni yẹn Ànábì máa ń jòkó tiwọn láti máa bá wọn sọ̀rọ̀ wọ́n wá jọ́kọ̀lá àwọn olówó tí wọ́n jẹ́ olówó wọ́n wá pe ànábì sallallahu alaihi wasallam pé àwọn fẹ́ kọ́ wá táìmù kan fáwọn yàtọ̀ fún títí gbàtàwọn tálíkà yọ máa wà pẹ̀lú wa sọ̀nẹ́bí náà wá fẹ́ wú ọ̀rọ̀ yẹn pé ah, nítorí lè máa wọn olówó ìgbà islam islam ó tún tàn ká islam ó tún dàgbà sókè àwọn olówó ni sọ̀nẹ́bí wá tẹ̀ sí ọ̀rọ̀ yẹn ọlọ́wọ́n sọ pé wasbir nafsaka yuriduna wajha wala ta'idu aynaka anhum turidu zinata alhayati dunya so lọ́nà wa sọ ayà yẹn kalẹ̀ fún ṣó so n tó fa sábàbí aya nìyẹn n tó wá sọ pé wà ní Sahih Muslim òun náà ni pé anábì ní gbogbo àti àwọn kan bá kó jọ ọlọ́run dáhùn màláìkà kan ikọ̀ máa rìn káàkiri inna lillahi malaikatu sayyara gbogbo àwọn aya yẹn náà aya àwọn àdìsí àwọn àdìsí ti máa ń wí mí náà lójú ń kan àwọn gbàtí mo padà kà nínú àwọn pé kò sẹ́rì fún kìnnìyì ọlọ́run ní àwọn màláíkà kan sayyara tó máa ń rìn káàkiri wa idha wajadu qauman tó máa rí àwọn akátá péjọ kọ́dà ń bẹ́ẹ̀ pé yuhallilun yusabbihun yukabbirun tó ń subhanallah tó ń sọ aláàkọ́ tó ń sọ la ilaha illallah wọn àpèrè àwọn tanada ba'du ba'da wọn wọ́n ni hmm, wọ́n kankan wọ́n rántí wọ́n ọlọ́wọ́ bá náà ni so ọlọ́wọ́ ni a ah, ẹsọ fún ọkẹ́ mo forí jì wọ́n so ti yé bá ń tọ̀ àdísìn àwọ́pọ̀ ni pé kò túmọ̀ sí díkìrù jama'i so tí wọ́n lọ lékéwú wọ́n pe àwọn sígà kan ní sígà musharaka kí ẹ méjì ọmọ ṣe nǹkan papọ̀ àbí kẹ pọ̀ ju méjì lọ so kò sígà yẹn kọ́ bá wa sígà musharaka ni pé yóò jẹ fáàlà ẹni pé méjì jọ ń ṣe nù àbíkọ́ yìí kíta fáàlà ẹjọ́ ń ṣe papọ̀ kìí sí gàrin lọ́ba yusabbihun yuhallilun kìí sí pé gbé wá ní yuha tó ń jọ ń ṣe kí ní at the same time rọ sẹ́mọ̀ wọ́n tó akẹ́ bá ní pọ́dà pé ìgbà tó ti mú pé yusabbihun yusabbihun pé jámù ló gbé wá ọ̀dà ọlọ́run bá ní nínú Qur'an ó ní alladhina yu'minuna bil yu'minuna bil ويؤتون zakat wa mimma razaqnahum yunfiqun ṣe in tí wọ́n ń ṣe yẹn náà wọ́n ní gbàgbọ́ jama'i nù ó ti yé tí wọ́n ń yọ zaka jama'i nù kí wọ́n ń yọ zaka papọ̀ so sígà yẹn gẹ́gẹ́ ní ma ń distop èèyàn ah jamu ló gbé wáyìí yusufi una gbogbo wọn wá ń sàzíkiri tí bá jẹ jòkó yìí nìsín tán bá ní kí là ń ṣe mọ́sálásí yusabbihun yani yuhallilun yashkurun kódà rú ẹṣẹ́ láyé Muawiya náà Muawiya yani bin Abi Sufyan ó ní rú ẹṣẹ́ lẹ́njọ́ kan ó dé ó wá ráwọn kan wọ́n péjọ bá ṣe péjọ yìí wọ́n ní kílẹ̀ ń ṣe wọ́n ní àwọn ń sin ti ọlọ́wọ́n bá ní wọ́n ní ẹ búra pé tẹ́ ń ṣe nù wọ́n á búra wọ́n ní ṣẹ́rí mo ṣe ní kẹ́ búra yìí bá nàbí náà ṣe ráwọn kanjọ́ kan àjòkó bá náà ṣe jòkójọ́ kan nìyẹn táà ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin ara wa anábì wá jáde sí wa àdísẹ́ náà mẹ́rin sọ́yẹ́ muslim anábì wá ní kílẹ̀ ń ṣe àwọn ni àwọn ni àmbúra à ń ṣe àrán tí ọlọ́run ọba ni so mi pa anábì ọgbọ́n nǹkan tí wọ́n tí wọ́n ń ṣe tó akẹ́ bá ń pariwo ní ọ̀yẹ́ kánábì ó ti kó ti gbọ́ ó ṣe jáde anábì fún wa lóore náà là ń sọ ní pé Islam anábí wa ní ah, ẹbúra àwọn abúra anábí wa ní tí mo fi ní ẹbúra ní pé ọlọ́wọ̀n bá lọ sọ fún mi nínú ilé ipe àwọn fi ń ṣe fáàrí sáà màláíkà tí mo pé ibi tó ń kálukú bá ti péjọ tó bá ṣe jòkó yìí tí ń ń sẹnu ipe la ilaha illallah ìjọ tí Abdullahi ibn Mas'ud tó ara àwọn kan tó ń ṣe ní

jama'i sẹ́rítọ́rọ̀ wọn bá ti yé èèyàn yọmọ̀ dàmú ni wípé ijtima'u lidhikri ó yàtọ̀ sí adh-dhikru al-jama'i so wallahu a'lam subhanaka allahumma